وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn gbàtà tó mú ẹnu bá apá kan nínú àwọn ọlọ́kan ọ̀jọ̀kan kọ̀ǹté tó lè fẹ́ fẹ́ bẹ́ẹ̀ yìí ya àǹfààní tó kó sínú. láwọn òfin ìdájọ́ ṣẹ̀ríyà afẹ́ mẹ́nu bà apá kan nínú àwọn ọgbọ́n tó dópin eléyìí tí àsọyépọ̀ tó wáyé ní kọ̀dá ibi àtọ́ka sí àwọn ọgbọ́n tó dópin tí à ń pè ní kíkàmì wọ́n pọ̀ gan wọ́n sì tóbi tayọ̀ ń lè mọ gbogbo ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa nìkan ló ní ìmọ̀ ọba tó ṣe kó náà ni ó ṣe ọ̀nà bí àsọyípọ̀ ìfisò wáyé tí ohun tó lọ́n ti kádàrà pé yóò tara rẹ̀ wáyé tó wáyé níbàámu pẹ̀lú bọ́lọ́run ọba ti ṣe kọ́ nínú àwọn ọgbọ́n tó dókun yìí báyìí. أنها كانت مقدمة بين يدي الفتح الأعظم في أسوأ أجا التسواج fún àrànṣe ńlá bíborí eléyìí tí ọ̀lẹ́gbẹ́ eléyìí tọ́lọ́ wọn bá ti fún ànábì Muhammad sallallahu alaihi wasallam àtàwọn ọmọ ogun rẹ̀ lórí àwọn ọ̀tọ̀ náà ọ̀tá ànábì sallallahu alaihi wa sallam àti pé àsọyípo Hudaybiyah yìí wọ́n jẹ́ sábàbí kan tẹ́kí látara rẹ̀ làwọn èèyàn padà wá wọnú ẹ̀sìn ọlọ́run àfùwàjà àfùwàjà ní púpọ̀ púpọ̀ púpọ̀ ìpọ́nlọ́mọba ilé ìdájọ́ pé idha jaa nasrullahi wal fath. ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا فأصيقوا طالما بقى في سبب أنت أمك سورة النصر فصق عليه so àsọyípọ̀ yìí tọ́lọ́mọba ti ní lẹ́kùn tí àrùn yìí gbà wọlé òun náà sì ní kọ́kọ́rọ́ tọ́lọ̀ bá fi sí òun náà sì ní ntọ́lọ̀ fi sí àmì ṣáájú rẹ̀ bẹ́ẹ̀ wa máa ṣe o nínú àwọn nǹkan ńláńlá eléyìí tó ṣe wípé ti kọ àkọọ́lẹ̀ pé yọ ṣẹlẹ̀ tó sì jẹ́ pé ń bẹ nínú nǹkan tó wu ọlọ́run tó dùn mọ́ pé àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ṣáájú ẹ̀ tí ó fi ṣe ìpalẹ̀mọ́ fún un tí àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá yẹn tí wọ́n máa tọ́ka sí pé hmm, nǹkan ńlá kan bọ̀ wá ṣẹlẹ̀ nǹkan ńlá tó ti ṣẹlẹ̀ yẹn ọlọ́run bá tẹ̀ bẹ́ẹ̀ iná ti ti mà wọn nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ṣáájú kó di pé wọ́n bí ọlọ́run mú káwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá ṣẹlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá yìí ó lè má yá àwọn èèyàn péjì tọ́fà tọ́nà ti ní kọ́ tẹ̀lẹ̀ nu ṣáájú kó tó ti pé ìṣẹ̀lẹ̀ bíbí ànábì sallallahu alaihi wasallam ṣẹlẹ̀ ẹ̀yà àfi lẹ́yìn ọ̀rẹ́ yìí abí ànábì sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam dàgbà ó fi pé ọmọ ogójì ọdún ọwọ́ adé ànábì paná làwọn yóò wá dọ̀pọ̀lọ́ wọn padà sẹ́yìn ní lóbi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ nínú adání ọba kọ̀tàn gbèsè ayé wa kí náà bẹ́ẹ̀ dùn. èmi ń gbà tó dèèyàn tó ń dèèyàn kan pàtàkì kan báyà tó ń dèèyàn kan tó ṣe tọ́ka sí gbaná wọn mọ wọn wádìí ìgbà wọn bí ọ níbo wọn ti bí ọ káni bàbá àti ìyá rẹ tó bí ọ àsìkò owó kan ni wọn bí ọ ọdọdá ló ti ẹsìn kọkọ gbà kọjá láyé ẹ wọn yẹ kọ ọ lẹ tẹ́lẹ̀ ńgbà ọba tó dèèyàn gidi àbí ta lọkọtàn rẹ ni ta lọ mọ pọ̀ ń bẹ láyé ó ti tó tó ọba dèèyàn kan pàtàkì wọn wá wo ṣẹlẹ̀ wo lọ ṣẹlẹ̀ ńgbà àwọn bí ọ ṣáàjú kó tó di kan ṣe fún Allahu Akbar ókè ìṣẹ̀lẹ̀ yìí àti ìṣẹ̀lẹ̀ yìí Ọlọ́run fi ń pòwe fún wa ni lórí nǹkan ńlá tí ọpadà wá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ pé ọdún tó ń bí anabi Muhammad sallallahu alaihi wasallam gbẹgbẹ nínú àwọn olórí ibú kan wá láti ilẹ̀ Habasha tí wọ́n gbé erin lẹ́yìn máwọn òwò káàbà náà ń tẹ̀ tẹ̀ wá wo tọ́lọ́mọba forí tó tó fojú wọn rí. ẹ̀ka nàbì kankan láàrin àwọn èèyàn yẹn àwọn èèyàn yẹn dúdú ni wọ́n wà kò sí ẹ̀sìn kò sí kan kò sáàtà tó dáa gbogbo ẹ̀ bí orí ikú bí ojú àdánù yìí ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́wọ́n bá ń ràn wọ́n lọ́wọ́ lórí ọ̀tá wọn tó fẹ́ wó so àtẹ́kẹ̀ẹ́ gangan ọlọ́run ràn lọ́wọ́ ọlọ́wọ́n bá ń fi ń pòwe fún wa fún ànábì kan bọ̀ sẹ́kẹ̀ bíi ti bíi ọlọ́run ọba ó fi borí gbogbo àwọn ọ̀tá yóò fi gbogbo ẹ̀sìn ọlọ́run ọba ga torí délé yìí eseru ló yí wa lọ lórí ikú kan wà wà tó wò ká wà tó lọ lálàáfíà tó wọn pè ní irhasat irhasatun nubuwwa àwọn ìṣẹ̀lẹ̀ ńláńláńláńlá tọnà ní kò ṣẹlẹ̀ ṣáájú jíjá nàbí ànábì Muhammad sallallahu alaihi wasallam nípalẹ̀mọ́ ọsẹni tó fún kótó di bí ànábì ọsẹni tó fún kótó di ànábì dà ànábì gbaná la bẹ̀rẹ̀ tó aléǹkì ẹ̀kọ́ tó bẹ́ẹ̀ náà làwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá akọ́rọ́mọkọ́mọ wa lásìkò gbàdánù bí sọlọ́lá àlùsọ́lá ti ń kọ́ àkọọ́lẹ̀ aṣọ yìí pọ̀ pẹ̀lú àwọn kòfàrù kúrẹ́ ìṣèlú báyìí ìdáná ní tọ́mọ̀ pé ó padà wá bí nǹkan tó da kò sẹ́ni tọ́mọ̀ ọlọ́run ọba nìkan ló yé àfànàbì sọlọ́lá àlùsọ́lá tọ́lọ̀ fi yé ọlọ́mọ̀ pé insha Allah rubba darratin nafi'a òwe lárúbáwá nìyẹn ọ̀n bẹ nínú àwọn kẹtẹ́yìn ọmọ òkú sẹ́fẹ́ ọ̀padà wá bi dáadáa. tó nínú àwọn àǹfààní àti ọgbọ́n tó dópin tí ń bẹ nínú àsọyípọ̀ yìí báyìí o náà ní pé àsọyípọ̀ dáná bí kọ yìí ọ̀ ń bẹ nínú àwọn àjàṣẹ́gun ńlá òun gangan fúnra ara rẹ̀ àjàṣẹ́gun ńlá ni nítorí pé lásìkò ògbà táwọn ẹbí sọ̀rọ̀ lọ́wọ́ àsọyépọ̀ yìí báyìí àwọn èèyàn di kí wọ́n wà nù fàyàbalẹ̀ pákáleke òkun ló òkun ló sì òkè ní ń bábọ̀ ní àbísàlẹ̀ gbogbo ẹ̀ kọ́kọ́ wá sókè torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di kí wọ́n kọ̀wé yìí báyìí ikú ń tẹ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kú ni ńlọrọ àwọn mùsùlùmí àtàwọn kékeré nítorí pé ibi táwọn ti ń ronú fáwọn lè fi wá tó ń di alẹ́ ìrònú tiwa nípa fún wọn tó ń jẹ ọ̀sán nítorí pé ní gbogbo ìgbà yẹn ìjà sì ń bẹ kò sí nǹkan kan tó sọ yìí pé tó o bá pàdé wa lọ́nà kó o má gbógun tì wá òṣìṣẹ́ tó sọ pé táwa náà bá kọlù ọ ká má sì ọ̀pá ìmọ̀ láti ìgbà tí àsọ yìí kọ ìtì wá àwọn èèyàn ní fọkànbalẹ̀ ẹ̀rù ọba apá lọ́dọ̀ apá kan mọ́ àwọn mùsùlùmí wọ́n láǹfààní àti lúpọ̀ mọ́ àwọn kèfèrí. lẹ́yìn àtúnyípọ̀ yìí báyìí àwọn mùsùlùmí náà tún á láǹfààní láti lè máa pèpè lọ sí di Islam eléyìí jẹ́ pé sáàyè rẹ̀ tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pèpè lọ sí di Islam wọ́n bẹ̀rẹ̀ sí ní fáwọn èèyàn láǹfààní àti gbọ́ Al-Qur'an kódà wọ́n tún dẹni tí ń fi kún lukùn pẹ̀lú wọn lórí Islam Islam lọ́nà bá ti wọ́n sì ń ṣe ti fàyàbalẹ̀ ti fàyàbalẹ̀ kò sínú pé ńgbà ọba sọ̀rọ̀ tán àwọn kan wà pààkì rẹ lẹ̀ kò sínú yín pé bóyá o lè ráwọn èèyàn bá sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé wọ́n ń gbé islam wọn pamọ́ wọ́n gbé hàn nígbà náà ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ló sì gbẹ̀sìn islam lásìkò àsọyípọ̀ yìí sẹ́wọ̀n pé táwọn kò fárùkúrẹ́ ìṣùsọ ni pé tẹ́nìkan nù tàwọn tó bá fi lè wá kóńgbà islam kánàbí ò lè tẹ́nìkan náà mùsùlùmí bá wá bá wọn pọ́ǹdì kèfèrí kánàbí ọ̀tẹ́ wọn gbà wọ́n gbàgbé wọn ọ̀kọ́ pé ẹ̀sìn gbọ́dọ̀ pẹ́ lómi ìtọ́ yàtọ̀ sí kùrẹ́yì sẹ́sìn yìí wọn ò kọ́ àwọn kèfèrí ọ̀rẹ́ ti rú ẹ̀ wọn sì sọ pé tẹ́lómi ìtọ́ yàtọ̀ sí kùrẹ́yì bá fẹ́ gba islam ẹ lé wọn sọ tòun gbà yẹn ọ̀pá ẹ̀ mọ́ torí ẹ̀ lọ́lọ́wọ́n bá ṣe pé àsọyé pọ̀ ní fathan mubina àjàṣẹ́gun tó hàn ìyẹn ni pé ń tá àtàrà rẹ̀ rí ọkọ̀ jáǹtà lè tara ogun rí àrántí tá àtàrà rẹ̀ rí ọkọ̀ jáǹtà lè tara ogun rí torí ẹ̀ ló ti jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà gbogbo dábàá ń ṣe kò gbọ́dọ̀ jẹ́ fún àwọn ọ̀dọ́ nìkan iná ni ọkàn pọ̀ ń bẹ̀ kọ́ má sa àgbàlagbà láàánú nítorí pé nǹkan tí àgbàlagbà tóun ó fojú àgbà wò tí nǹkan yóò fi kún régé ọmọdé ọmọdé lè má láǹfààní rẹ̀ nítorí pé àwọn tó bá ti pè lọ́mọdé wọn yẹn lọ́pọ̀lọpọ̀ gàràgàrà máa bẹ fáwọn yóò mọ̀ wọ àwọn pé ká lu egun mànà kí ló dé tà nílò agbára láti gbà nǹkan yìí á ah, sẹ́fọ́lì òdodo la wà egun sì ń bẹ apá ń bẹ agbára ẹ̀ ìrọ̀lá ṣé gbogbo agbára náà máa fi rí gbogbo nǹkan ìtagbára ṣe bá kọ́gbọ́n lọ́dọ̀ ẹni tó gbọ́n ẹ rí i pé ẹ nídìí láti lo agbára láti àchíìfù ní tẹ̀sí ẹ̀ lérò pẹ̀lú àchíìfù eléyìí ń bú káàtì àkójọ yìí pé gbogbo ń tẹ̀ máa ti ń ṣe ẹ jẹ́ káwọn tó dàgbà jù yín lọ́nà ọmọ wà ń bẹ̀ yìí sọ̀rọ̀ nípa ẹ̀sìn ni. ìsọ̀rọ̀ nípa ilé ayé náà ni báwo la ti fẹ́ nílọsíwájú nù wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnikẹ́ni tó bá dàgbà díẹ̀ kọ́ máa bẹ láàánú nítorí pé ọgbọ́n tó níyẹn látàrí kọ́ dàgbà jù yín lọ ó ṣeéṣe kó jẹ́ pé èèyàn ò gbọ́n ru ọgbọ́n tó bá ta ọgbọ́n yẹn fún yín ẹ̀rí pé rọrùn ní ọba dé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ fi rọrùn máa fi irú ẹ̀ náà ti sọ pé ìdí àgbàlagbà bá lè rí níjókòó tí ọmọdé bá gorí igi ìrókò tó gorí igi ńlá ó lè má lè rí torí ẹ ẹwà anábì sallallahu alaihi wasallam láàrin àwọn sàhábà ọgbà àsọyípọ̀ yìí pẹ̀lú àwọn nǹkan tó kó sínú tonti kó àwọn sàhábà yìí pọ̀ ọ̀fẹ́ gbà á ìyànjẹ́ bẹ́ẹ̀ nu kí ni ìlànà. wọn á sọ pé àwa kápákápá ètò ọ̀dà àwọn ọgbẹ́ ètò ọ̀dà sékè sára wa lórí òdodo ni ẹ tọ́lá kọ́ Ghana bá rí bẹ́ẹ̀ tẹ́wọ́ kó náà sọ orí òdodo láwa náà èmi gán tí ń wò fún ọ̀fọ̀bọ̀ lọ wá pọ̀ ìwọ sí pọ̀ nù kìnnì kí alẹ́ rò pàṣẹ ká dàrú tó ah, ṣùgbọ́n gbà tó ti bá ànábì sallallahu alaihi wa sallam ànábì dúró lórí tó dúró lé lórí bẹ́ẹ̀ ti ṣe gbà náà Ibn Qutaybah rahimahullah ó ní ìgbà tó lọ́wọ́ bá sọ pé fathan mubina inna fatahna laka fathan mubina wani qadayna laka qada'an 'azima dájúdájú àwọn ọlọ́wọ́ bá ẹlẹ́dàá wa a ti ṣe ìdájọ́ fún anabi sallallahu alaihi wasallam ní ìdájọ́ tó ṣe ìdájọ́ fún ọ ní ìdájọ́ tó ga mujahid olùmọ̀ àgbà nípa tafsir. ولكن قضاء عظيما وني هو ما قضى الله له في الحديبية فنان يا قال صلى الله نبي محمد صلى الله عليه وسلم في حديبية فأقرأي فنان كنت أقرأي الفتح لدي الأربعة فنان فتح المغلق كاتي انتمت انتمت بقى كاتي انتمت فتح تريد أصيقه eléyìí tó wáyé láàrin anabi sallallahu alaihi wasallam àtàwọn ọ̀sẹ̀bọ ní Hudaybiya ọjẹ́ àsọyípọ̀ kan tó wà ní títì pa títí tọ́lọ̀ ọba ẹlẹ́dàá wa fi sí i nínú ti ọlọ́run ọba wa tó sì fi ṣe sábàbí ṣíṣe rẹ̀ òun náà ni kíkọ̀ tọ́lọ̀ káwọn kẹfìrí ọkọ̀ fún anabi sallallahu alaihi láti dé Kaaba tẹ̀wọ̀n kí nǹkan tẹ̀ ọdájú pé bẹ́ẹ̀ ni oríire wà táwọn kẹfìrí ọba ronú káwọn na ànábì lọ́nà ìṣẹ́gun yẹn ọba ti wáyé tàtàwọn ti ronú káwọn ti lọ́nà káwọn mẹ́jọ dé Káàbà àwọn ọmọ káwọn aràn ànábì lọ́nà nítorí pé tànábì ọba wá ní lọ́wọ́ àtàgbára tàgbára ni ọba sì wá ní òsì baba ẹnìkan tó lè dá lọ́nà tó lè kọ́ lọ́nà. yíwá ti pé yọ lọ sí mọ́kà lásán lọ sí ọmọra o yọ gba gbogbo mọ́kà ń kó lọ́wọ́ àwọn al-arjasul anjaa lọ́wọ́ àwọn ẹni ìdọ̀tí àwọn ẹni ẹ̀gbin débi kọ́lọ́ ní innamal mushrikuna najasun wala yaqrabul masjidal harama ba'da 'aamihim hadha ẹ̀gbin làwọn ọ̀sẹ̀ bọ̀ wọn ò tún wọ́n lọ súnmọ́ mọ́sálásí mọ́kà àbọ̀wọ̀mọ́ látọ̀dún ìlọ. tọ́ lódodo. So, lẹ́yìn tí wọ́n dé ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àṣẹ́nà lọ́nà pípọ̀ ní káàbà àsọyípọ̀ yẹn gángangangan nítorí rẹ̀ ní káì ìyẹn ni àbòsí lọ́jẹ́ sáwọn mùsùlùmí a ẹ sọ yìí ká máa lọ ẹ níjà sí ọmúra ẹ tẹ wo wàhálà láti ìrìn dé Mẹ́kà láti Mẹ́dínà ìrìn ẹ̀sìn láti Mẹ́dínà dé

láàrin wa àti wọ́n kò ní síjà máa fọ́dún mẹ́wàá bàtú láàrin ọdún mẹ́wàá ìkojú yọ ẹnìkan nínú àwọn kèfèrí ọ̀gbọ́dọ̀ wá bọ àwọn kòfọ́ọ̀rù kúrẹ́ẹ̀sì kọ́sọ́ kó n fẹ́ gba ìsìláàmù rẹ̀ àfi kò lè padà ọgbọ́ àbọ̀gbọ̀ tẹnìkan nínú àwọn èèyàn tiẹ̀ bá sì wá bá wa tó lòun fẹ́ di káfìrí á tẹ́wọ́ gba lọ́wọ́ méjèèjì á sílẹ̀kùn fún yọ wọlé ó ti gbọ́dọ̀ béèrè pa àti gbà á. ètò hàn nínú àsọyípọ̀ ìfikàì lódodo káì wọ́n yin àwa mùsùlùmí jẹ wọ́n sábò sísí wa ìrẹ́ ni Umar ibn Khattab radiyallahu anhu bá àyẹ̀ ṣe é ṣe é ká gbarú nǹkan báyìí ṣe é mọ̀ pé ìrántí ọlọ́run lèmi á má òkè ṣe wá rò yí pé mo lè gbàgbà kú gbà ní. tó tí ọlọ́run ọba ọba fẹ́ pé kí n gbà nígbà tó ẹ̀kọ́ náà kọ́ mo wọ́n ní ntọ́ hàn àbòsí mbẹ́mbẹ́ ìyẹn jẹ́ ń bẹ́ẹ̀ mẹ́ ṣùgbọ́n ní ti ọ̀hàn sáwa àrànṣe ń bẹ́ẹ̀ mẹ́ àrànṣe ń bẹ́ẹ̀ mẹ́ ìsílẹ̀kùn tó ti ń bẹ́ẹ̀ mẹ́ fáwa lẹ́yìn ìgbà ẹ padà gba gbogbo mọ́tà gan nírọ̀rùn látàrí àti pé padà dẹni tá a ẹ padà dẹni tí gíga jẹ tiẹ̀ ẹnẹbi ń rí níbi táwọn ò ti rí torí ẹ ló ti jẹ gbogbo ń dáwọn ọ̀sẹ̀bọ yẹn tọrọ pẹ̀lú kọ̀ǹdíṣàn wọn là ẹnẹbi ń fún wọn kọ́ bá wọn já ń pátá torí ẹ má tọ́ lọ́wọ́n bá ti gbèjà kí àwọn aláàbò rí wọn kí ni ká máa fẹ́ wulẹ̀ wọ́n á sọ pé jọba àjọgbà alájọ fún kí ni ọ̀jọ̀gbà tẹ́jọ kò sí ní ọ̀jọ̀gbà tẹ́jọ torí ẹ ló ti jẹ́ pé ìgbà táwọn ọmọ kádàrà ọlọ́run bò sì fi ń tọ́pamọ́ anybody wa tó bá kọ́ àlàbà kọlu ilé ọ̀gá kan bá kọlu ilé ló kọ́ wa ọ̀dájú pé kò ní rí lé wọ̀ kò ní rí lé wọ̀ because aṣọ igbó kéré jù kò sí justice nínú àwọn treaties ẹ̀kọ́ yìí báyìí and there must be justice lọ́nà wo níta ẹ bá sọ yìí pé àwọn ọ̀lẹ́tọ̀ sí àwa náà lẹ́tọ̀ sí táwọn ọba lẹ́tọ̀ sí àwọn náà gbọ́dọ̀ lẹ́tọ̀ sí wàá ilá kájà ká kámẹ́ńtì ọba wìn. bẹ́ẹ̀ làwọn sọ láyè ṣùgbọ́n gbà tó ṣe pé ànábì ọlọ́run ya'lamu min ma la àwọn máa ń mọ̀ látọ̀dọ̀ ọlọ́run táwọ̀ tẹ̀dínú tánàbí sallallahu tó gbogbo ń tẹ́ bá ti tọrọ ànábì fún wa àwọn sọ̀hábà ara gẹ́gẹ́ bọ́lá sọ pé wa'asa an takrahu shay'an wa huwa khayrun lakum ó ṣe é ṣe kẹ́ ẹ kórìíra kankan tó ẹ kóore ní bẹ́ẹ̀ fẹ́yìn torí ẹ̀ anábì ń gba gbogbo májàmú tó ń wí yẹn wọlé ní gbígbà wọlé tẹni tí ọkàn rẹ̀ balẹ̀ sí pé àwa lápadà borí yín àti pé àwa ni àtúmọ̀tán tó dá ń bẹ fún àti pé àwọn májàmú tó ń sọ àti bá a ti ṣe gbà wọlé ó ń gángan lára sí i. sẹ́mi pé ọ̀tá yín tẹ́lẹ̀ náà gbogbo tó ń rò lè gbà ní ọ̀sán the condition wa ni pé fọ́dún mẹ́wàá kò ní sí si tàwọn sì ń wò pé lọ́dún mẹ́wàá eléyìí náà kò sí dáadáa ń bẹ̀ àwọn o wọ́n wò pé lọ́dún mẹ́wàá yẹn táwọn bá fi lè Islam dúró fọ́dún mẹ́wàá Islam pé ń ràn ká ni gẹ́gẹ́ bí iná alẹ́ tí àwa sọ pé kò ní í síjà mọ́ fọ́dún mẹ́wàá èrò tí wọ́n ní pé tá a bá sọ pé kò ní í síjà mọ́ kọ́ ìsìláàmù ti dúró níbi tó dé nù wọ́n àmọ́ yìí pé àwa ni wọ́n tún fi ràn lọ́wọ́ wípé tọ̀ wọ́n àní lè kọlù wa àní bẹ̀rù pé báyà wọ́n lè gbógun wá bá wa á fi lè jà sọ́tún jà tó sì máa pè yàn sídi ẹ̀sìn Islam bákan náà bàtà sọ pé gbogbo ẹni tó bá fẹ́ di kèfèrí àyè wà fún láti di kèfèrí àbẹ́ni tó bá fẹ́ di mùsùlùmí tiẹ̀ kò ní di mùsùlùmí sẹ́wọ̀n kí ròhùn náà ní ké gbogbo táwọn kọ sínú àsọyípọ̀ yẹn ó gangan ní òwò ìsìlámù kan because nígbà tí o bá ti ní síjà sáàtì sọ pé gbogbo ẹni tó bá fẹ́ di mùsùlùmí kò gbọ́dọ̀ di kò gbọ́dọ̀ gbá àmì tí o bá di kèfèrí kò di kèfèrí nígbà tó dún mẹ́wàá ìgbà ìpè lérò tiwọn ṣé mùsùlùmí kò tún sẹ́kù mọ́ láyé lérò tiwọn ni pé ibi tipátipá náà ni Muhammadu fi mú wọn tó ní ìsìn sáàtì sọ pé kí wọ́n máa bọ̀ kò síjà ẹ má bọ̀ wá di mùsùlùmí ẹ má bọ̀ wá di kèfèrí kò sẹ́ni tí ó mú yín àwọn rò pé gbogbo èèyàn ọmọ wa di kèfèrí ni àfùwájà ni àfùwájà nàtà nàbì sallallahu alaihi wasallam ti mà ìtàlẹ́ni náà tí islam yóò jókòó sọ́kàn rẹ̀ tó tún wá gbọ̀n fẹ́ẹ́ ti kèfèrí kò sí o kò sí náà la sọ pé gbogbo àwọn àwùjọ tí wọn yìí yàgbọ́ pé ẹ wọ́n lè sọ pé rẹ́fúrẹ́ kìnnìkan rẹ́fúrẹ́ aruna wọ́n lè sọ pé ẹ pásítọ̀ ẹ bélò ẹ wọ́n lè sọ gbórú àwọn kan ó túmọ̀ sí pé aslan aslan wọ́n yẹ ṣe mùsùlùmí gidi tẹ́lẹ̀ ìbá jẹ́ mùsùlùmí gidi ayípadà ṣé wọ́n lè yípadà bá àkọlọ́ mẹ́jọ ara padà sí kí ni wọ́n fẹ́ sọ́kọ́ jẹ́ yó yóò fi wá jẹ́ pé arí náà kàn ga wọn náà fi wá máa jọ́ máa tàbíréke pé wọ́n kọrin Emmanuel fún ọ wọ́n kọ ti dání fún ọ àwùjọ bíi lẹ́ẹ̀ tó ń torí pé ẹnìkan ò sí ti Islam gidi jọ́ wà pẹ̀lú rẹ̀ tí ó fẹ́ fi Islam lẹ̀ ṣé ní ẹ̀yin náà ti rí i. ọ̀pọ̀lọpọ̀ ní ìdí tó wá gbá àdúgbò tó ń gbé kò sí mọ́sálásí mẹ́ ṣé ọ̀tẹ̀ ọlọ́run oníṣẹ́ ọmọ wa ibi tí wà ní pé àwọn òbí la ibi tí mò ń gbé ọ̀dà ha nítorí pé fi rẹ ni tí ti àwọn wọn sùn tí máa pariwo kan lórúkọ Jésù ní lé náà ti tó bẹ́ẹ̀ ní islam tó bá yẹ pé ẹni tí ń ṣe islam islam gidi ló bá ṣe kò lè fi islam lẹ̀ láìláì abẹ́rẹ́ nìkan tí ó sọ yìí pé lẹ́yìn tó ń ti mọ ìmọ̀lẹ̀ ní ìmọ̀lẹ̀ òun fún òkùnkùn lọ́lá lórí ìmọ̀lẹ̀ kò sí àfitọ́pọ̀lọ́ bá ti kú lára rẹ̀ abẹ́rẹ́ nìkan tí ó kí lẹ́yìn ìgbà tọ́lọ̀ ti fún lójú yọ àpò jíjá fọ́jú lọ́lá lórí jíjẹ́ jíjẹ́ nítorí ràn kò sí àfẹ́jọ́ ọba tẹ alẹ́ nìkan tó ní làákàyè yóò sọ pé jíjẹ́ wèrè ó pè òdì làákàyè lọ láti ètò kéèyàn ọ̀gbádùn gbogbo eléyìí tó dínà alọ́lọ́run fún lọ́wọ́ tí ń lò ó bó ti ó lè fún tọ́tọ́ ó lè fún tí ti àwọn tí ò lérò tí sọ pé ti náà wọn kù tí lọ sí níbi tí bá ti ọwọ́ àrò agbápá tiẹ̀ síbẹ̀ kọ́ fẹ́ wo tó máa ṣẹlẹ̀ nígbà tí èsì kéèyàn ọ̀gbá pé mo ti lọ́wọ́ mo ti mo fẹ́ dán ẹ̀ lọ́wọ́ wò lálẹ́ rí tí ó ṣe bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó ṣe bẹ́ẹ̀ torí ọlọ́run ti wá gbọ́ ọ la ó sì ọ́ mùsùlùmí ó ní kí ọjọ́ ọmọlẹ́yìn anábì wa Muhammad sallallahu alaihi wasallam ọwọ́ awo tuntun wa sọ pé Islam tó ń ṣe yẹn tẹ̀ ń bí ọ́nú Islam yẹn ò wọ́ tó a ọlọ́run mẹ́ta arórí ibú lẹ́yìn òrìrì torí ẹ̀ ní anábì ti mẹ́lẹ̀ tá a náà títí tó fi wá di pé ọlọ́mọkùnrin bá aṣọ yìí pọ̀ yìí sáni mùsùlùmí kan tá a gbọ́ pé ó padà pọ̀ ní kété kébérí gbà ọlọ́mọdé ọlọ́mọdé tọ́ lẹ́yìn ìjọba turẹ̀ ní hàtọ́ ibùnú abi balta tọkọ lẹ́tà sáwọn ará mẹ́kà lórí kó ní dúkìá náà òun fẹ́ kí wọ́n bọ̀ sọ dúkìá wọn láàrin àsìkò yẹn náà ni. láàrin àsìkò sólùfẹ̀ lùfẹ̀dẹ́ ibi àyè náà ni wọ́n fẹ́ kó wọ́n bò ń sọ dúkìá o wọ́n tún lọ́ ọmọ lọ́n kó wọ́n bò ń sọ àwọn ọmọ òun torí ọ̀dà ń bọ̀ ọ̀dà ń bọ̀ àmọ́ o ṣùgbọ́n ó ṣe tiwọn nítorí dúkìá rẹ̀ tó wà mọ́ àmì kúfúrù lẹ́yìn ìmán torí ẹ̀ nígbà tí anábọ̀ sallallahu alaihi wa sallam tó wá ń rán sọ̀hábà kẹ́ máa lọ sí àyè ibi báyìí báyìí báyìí báyìí ẹ̀ẹ́dì dọ̀ọ̀yìnà obìnrin arìnrìn àjò kan wọ́n fìwé ràn ẹgbàá ìwé tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ wá àbálẹ́jọ́ ìwé tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ní ẹgbàá Ali àtàwọn jọjọ lọ́nà àwọn sọ̀hábà wọ́n ní ìwé kan bẹ pẹ̀lú arábìnrin ẹ̀rẹ́ tó máa pé ńgbà yẹn wọ́n kọ̀wé sára awọ wọ́n kọ̀wé sára kí tí wọ́n ní ká gbàwé wọn kò sí ìwé kankan pẹ̀lú òun <laughs> ẹni tó sọ fún wa pé ká bọ̀ kìí sọ̀rọ̀ rọ̀ tó nínú kó fún wa ń wé àbí ká jọ tí ó hù ká fi débi tí ìwé lọ. oní ọwọ́ tá a fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ náà wọ́n wá mú un pé wọ́n ní ká fọ́ torí kó ti di kẹfẹ́rí yìí lẹ́yìn ìmáyì. ìwé àwọn akọ́nẹ́lẹ́ni tó bá wá bá wọn kò fọ́ àrùkúrẹ́ yìí kó wọn wọn kí wọ́n tẹ́wọ́ gbà tó bá jẹ́ pé hátìbù fẹ́ di kèfèrí ni kò ní kọ lẹ́tà lásán sẹ́wọ̀n kí ọlọ́ bá wọn ní mọ́tà ni wọ́n fẹ́ kọ́ yọ lọ wọ́n fẹ́ kọ́ lọ lójúgbà ara kò sí bẹ́ẹ̀. àbọ̀ ti múnáfìkì ni lẹ́yìn ìmánì ó lóun ò ṣe kèfèrí lẹ́yìn islam ó sì di múnáfìkì lẹ́yìn ìmánì ṣùgbọ́n nítorí sẹ̀rẹ̀ ní kò níyàwó lọ́mọ ní dúkìá lọ àwọn ló wá àbò. lọ́kàn nínú àwọn sọ̀hábà ni ẹja bẹ́ orí ẹ̀ eléyìí ti di ni ẹ má bẹ́ orí o nítorí pé ó kópa nínú ogun Badr ẹ̀yin ò sì mà bọ́lọ̀ ti wu àwọn ẹni kópa nínú ogun Badr tó ti sọ fún wa pé a'malu ma shi'tum fa inni qad ghafartu lakum ẹ ṣe tó bá wù torí pé mo ti forí jìn ẹjẹ abẹ lórí ó ní innahu badri ẹni tó kópa ní ogun Badr Allah tó eléyìí túmọ̀ sí pé tí ẹnìkan sábà lò fẹ́ di kèfèrí wọ́n fi sílẹ̀ kọ́ lọ dì í ṣùgbọ́n táwọn alẹ́ gbọ́ kó di kèfèrí àwọn pèpè nù àbí ìbàlùtà tó fi wá kọ lẹ́tà yìí kí esi kó di kèfèrí lẹ́yìn ìmánì kí esi kó di mùnàfìkì kẹ́là ṣùgbọ́n ẹsẹ̀ ló ṣe bẹ́ẹ̀ torí àti wá ààbò fún dúkìá àti ìyàwó àtọmọ rẹ̀ anábì sọ̀rọ̀ bá àti náà ti fi hàn kí rárá o ẹ̀ lẹ́tọ̀ọ́ láti fi kópa o torí kó kópa nínú ogun bàdà ọlọ́run sì ti wo àwọn tó kópa nínú ogun bàdà ọlẹ́yìn látòní lọ tọ́ba wù yín ni a máa ṣe o torí mo ti fẹ́ kí ni mo ti forí jìn tán ilé ìbáyé wa anabi sallallahu alayhi wa sallam àwọn ọmọ ogun rẹ̀ òun náà ni àwọn májẹ̀mú nínú àwọn ọmọ ogun anabi tó lágbára jù àwọn májẹ̀mú táwọn kèfèrí ti lélẹ̀ àwọn gan làwọn ọmọ ogun rẹ̀ torí àwọn gan lànàbì padà lò tó fi gbógun lọ bá wọn Mẹ́kà torí pé anabi pété àwọn ò pété wọn so nítorí wà nínú aṣọ yìí pọ̀ náà ní pé tá a bá ti pé tó bá fẹ́ ṣẹlẹ̀ ọ̀sẹ̀ lọ àwọn ò sì pé ànábì pé tiẹ̀ tọ́ àwọn gangan gangan ni wọ́n gbé àwọn ọmọ ogun dìde tánàbì lò láti jà àwọn lógun gbà táwọn ọmọ nítorí pé gbogbo àwọn conditions náà lè kalẹ̀ yẹn iná lọ́mọ ogun tánàbì padà lò láti fi jà àwọn lógun nígbà táwọn ọmọ torí ẹ̀ àbùkù lọ́kàn wọn o níbi tí wọ́n ti ń wá àgbéga aborí wọn níbi tí wọ́n ti ń ṣàfihàn agbára àti ìgbéraga àti ẹ̀mí pàwọn làwọn borí anabi sallallahu alaihi wasallam ó borí àtàwọn ọmọ ogun islam nígbà táwọn tẹríba fọlọ wọ́n rọra wọn wọ́n fi gba àbòsí ọ̀tá nígbà tó ṣe pé ibẹ̀ gan iná ní sábàbí tọ́lọ̀ ń lò tọ́lọ̀ ń fi yí gbogbo ètè àwọn kèfèrí láwọn kèfèrí lórí tọ́lọ̀ wá di àtòdìjẹ́ ẹni àròkọ afẹ́sùn jẹ ọ̀padà wá dẹni tí ń sun ní jẹ tọ́ àwọn kèfèrí táwọn wò yí pé àwọn làwọn borí látàrí ìbàjẹ́ ọwọ́ wọn wọ́n dẹni àbùkù lódodo. so ìtẹríba táwọn mùsùlùmí ṣe fọlọ́ ọ̀padà wá di àgbéga fún wa ọlọ́run má dẹun rẹ̀ sẹ́ ọ̀ràn anábì sallallahu alaihi wasallam lọ́wọ́ ní àrànṣe tó pé gba gbogbo ọ̀nà àrànṣe tó yẹ kó ní àdínkù kò lálébù tọ́ nínú àwọn àǹfààní nínú àwọn ọgbọ́n tó dókun yìí tó tó ń bẹ òun náà ní pé ọlọ́run tara rẹ̀ ó fi mú àlékún bá ìmánì àwọn múmìnì ó tara rẹ̀ ó fi mú àlékún bá ìgbàfọ́lọ̀ àwọn múmìnì torí ẹ̀ wọ́n padà di ẹni tó ṣe wípé wọ́n ń gbọ́ wọ́n sì ń tẹ̀ lófin ọlọ́run nínú tí wọ́n fẹ́ àti tí wọ́n fẹ́. nítorí pé gbogbo ohun tó wá nínú àsọyípọ̀ yìí wọn ọ̀fẹ́ àmọ́ wọn fẹ́ sórí ibú adójọ́ pàánà bí ọlọ́run ló síwájú àwọn gbà táwọn alẹ́ máa sagídí kó nítumọ̀ kò lè nítumọ̀ tó ń bẹ̀ yẹn ìmánì wọn tún lékún sí i nísàǹpé ní ìmánì yẹn nìyẹn kò kà lè jẹ́ pé tó fẹ́ nìkan náà wọ́n máa ìdí náà lànà bí sallallahu alaihi wasallam sọ pé huffat al-jannatu bil-makarih wa huffat an-nar bish-shahawat àwọn tó rọ gbàdí àlùjẹ́nà oní ẹni gbogbo ń dáre ìfẹ́ tọkàn ìfẹ́ tọkàn pọ̀ tára pọ̀ ó rí i pé kò ní rọ ọlọ́run ṣùgbọ́n náà ń kọ́ àwọn kan tó yí sí ìbàjẹ́ àwọn nǹkan tí máa wú ẹ̀mí sí àwọn náà lọ́lọ́run fi rọ pèrè kàná lálẹ́ ẹni tí ó wù kọ́ parọ́ kọ́rọ́ náà lọ talẹni tí òun kó nu ti jàmbá koro talẹni tí òun kó ti múnáfìkì kí gbogbo ayé ọmọ tètè tọ̀tún tó sì má bàbí kan jẹ́ kí gbogbo ayé ọmọ afẹ́ ọ talẹni tí òun láti ṣe zìnà talẹni tí òun láti mutí tani òun láti jalè pàápàá jùlọ ẹnìkan ní ọ ní gbogbo àwọn ọwọ́ ọ̀daràn yìí tani òun kó nu ti àmúgbówò kó ló máa ń ṣe wọn níbi ẹjọ́ náà dáwọ́ àmọ́ ẹ rí i pé kankan ó ń kó yín níjànú pé kíni mú kíni ọlọ́mọdé so torí ẹ àwọn nǹkan tí ó wù ẹ ní ni ọ̀rọ̀ gbàdé iná àwọn tí ara kórìíra bàjẹ́ ni wọ́n fi rọ kíríkà nìjẹ́ níbi ẹ̀kọ́ ní kálukú ó kéè sára o a rí i pé ẹni tí ó bá wù àlùjẹ́ náà. Hmm, gbogbo àwọn nǹkan tọ́lọ̀ ń ṣe lófin ọtí ọlọ́run kò sí ọlọ́run ó rí kọ́ńtẹ̀. ìyẹn wo bí ó rẹ̀ yín láti inú wa tí ó tún rẹ̀ yín toríke toríke ń gbà mí gbà náà lásìkò sọ láti ti tò ọgọ́dọ̀ lọ ti tò láti náà ni ó sì tó bẹ̀ tó ń pòsè ó sì tún gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ fẹ́nu ẹ ẹ̀kan láti kan wọ́n tún ní à ó tó bẹ̀ ó tó bẹ̀ ọ̀ sọ ẹnu ẹ torí kọ́ ọmọ sórí ibú abúláàbí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àpèjúwe ni wọ́n náà máa bẹ̀rù kọ́ ọmọ di abúláàbò tuntun subhanallah ẹ rí i pé àwọn kan púpọ̀ ní ọmọ wò yín á náà fẹ́ kí sòkòtò náà máa gbálẹ̀ ìgbà ọwọ́ ẹ̀wù ẹ̀wù yẹn yẹ kẹ́mi àwọn tí wọ́n máa fi ṣòkòtò gbálẹ̀ tí wọ́n máa fẹ́ wù gbálẹ̀ ẹ̀wù wo lọ wọ́n fẹ́ wù kó pọ̀tọ̀pọ̀tọ̀ wọ́n fẹ́ wù pẹ́rẹ́ wọ́n á fẹ́ wù yẹn yẹ ẹ̀wù wo lọ yọ ọjọ́ wo tí kí kó wo kó wọn náà ara yóò mọ sí ọbẹ̀ ńgbà mi nígbà tí tó lọ ní sípá tó mú o fi <laughs> gbogbo orú nǹkan yẹn máa ń ṣẹlẹ̀ ẹrẹ ẹni tó yẹ kó wà ó wà chance láti ṣe dìnnà nítìní tí nǹkan kan ní sẹ́yìn yẹrọ rẹ yọ tí ah, gbogbo oògùn tó máa sọ́dọ̀ mi ní òun ti kó lọ èyí táwọn mú káwọn tó ṣe tó wọn mú immediately wọn tó wọn ni three in one ṣe wọn lè tó àwọn pé àṣírí òní kò ní two ah ọ̀dọ̀ òkè kò sí wàhálà ń bẹ̀ pé a'udhu billahi minash shaitanir rajim abẹ́ni tí ń ṣe zina gbọ́n tó ọ ni pé agbárí ló ní tó ni àrùn láìla àbọ̀ gbádùn tó ọ ni kò gbádùn tó ọ tí wọ́n fi wá kóra rẹ̀ ń tó fi rẹ̀ ń jẹ́jẹ́jẹ́jẹ́ lọ ilé ìtúráàbù lọ sí luka ó sì lè gbà yín wákàtí méjì mẹ́ta tó àwọn wọn á sùn sí ọ wọn náà wà wò pé ṣé kí n sọ̀rọ̀ àbí kí n má sọ̀rọ̀ eléyìí ń bùkátà kọ gbàgbọràn ni ah, ibi tó ti rí i pé àwọn nǹkan tẹ̀mí ń fẹ́ iná ni máa mú yàn wọ náà ẹni tó ní mánì jù nù yín kò ní fẹ́ sọ̀rọ̀ yọọ ma ko after all mi kọ́ ni mo ní kó gbórí lé mi sàn so even though mi fẹ́ lọ́kàn mi but I can't just àbí òye àwọn òbí mi lẹ́yìn lè ṣe fún àgbà yìí. so irú rẹ̀ ẹ́ rí i pé àwọn ọmọ èèyàn bẹ́ẹ̀ ṣe máa ṣe gbogbo tó lè gbé èèyàn náà rọrùn fún wa jù ìmọ̀ni ìdùnnú wa sọ pé ìyáàmù tètè mi ṣàwáàlì náà lọ sẹ́yìn èèyàn mélòó ló ti ẹlòmíràn pé Ramadan tó nì bọ́s àtúmọ̀ àtẹ̀tẹ̀ tún ṣe mí yun agbára mi ọ̀ka ó pè kó ló ti ká twenty nine days tí ọ̀ akájọ mẹ́fà wàhálà ẹlòmíràn kankan ni tí tí èèyàn bá bẹ̀rẹ̀ lọ́la tó lè bá tíìkì yẹn má kò lè bá má àmọ́ bẹ́ẹ̀ náà ni ó tún máa mú mi lé lórí pé inna Allaha ghafurur rahim má yẹn ni. tó <laughs> ẹ rí i pé gbogbo tí ìmọ̀ gbé yàn àlùjá ẹ̀mí ìfẹ́ ẹ̀mí ìfẹ́ wọ́n ní lásùbà gbọ́ dáadáa gbọ́ dáadáa atẹ́gùn kan ara ń fẹ́ tó lẹ́ pé òun wò pé ara kọ̀ bá ara mu ọkàn bàbá tí sì ń pe sọlá kò ní yé pé as-salatu khayrun minan nawm ọlọ́run ti ṣe àwọn ará ilé ti di pé ah, wọ́n máa fi pe sọlá kì yálà ya rajul yálà ah, ya rajul báwo ah, tí wọ́n ti ṣe kọ́mọ̀ ni. <laughs> ó rí pẹ́ mi rẹ nǹkan kan máa di ọmọ lẹ̀ gbogbo tó bá ti jẹ mọ́ yóò gbé yàn wà àlùjánnà nǹkan kan máa di yàn mọ́ ṣẹbi náà lọ́pọ̀lọpọ̀ èyí ṣe dé àfi tó máa ń ṣe tẹ̀síáhùd àwọn ẹlòmíì wọn ti dá àwọn ọmọ mọ́sálásí dáadáa especially bàbá imam sẹ́wọ̀n kí sẹ́wọ̀n bá ti sálámà ìpàkọ́lẹ̀ ikọ̀ ìmáàmù ó ti máa ẹ̀ gbà ó ní máa dé tẹ́lẹ̀ náà ó ti mọ gbogbo wọn ètò ẹgbẹ́ kò lè má mi ti rákà kan ètò ẹgbẹ́ méjèèjì ni ó mi ìmáàmù ti dá àwọn máa ń tẹ̀. ẹ̀yẹ́ wọn ní títa bá jókòó tá a máa ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ kó nínú kálukú ó ti máa dùn kálukú ó ti fẹ́ gbọ́ pé àti ah, ẹ̀yin ní new information ni ẹ̀yin kọ́ ẹ̀yin kọ́ ẹ̀rí kíkà kọ́ ọmọ farabalẹ̀ fẹ́ni tó ń sèfẹ́ sọ̀rọ̀ pé maybe a rí ní information tó gbọ́ a fi kún èso ti wà ní library wa tó ah, tí kálukú wa fi wá sọ tiẹ̀ tó ń kálukú wa tiẹ̀ sọ oh, <laughs> dúnìá tó <laughs> yóò mọ̀ kẹlómi ló tún sọ mí ni ẹtú sọ mí ẹtú sọ mí kọ́ ẹ ká dákẹ́ ah bàbá dákẹ́ àṣetọ́ni ah, lè gba géèmù yẹn mọ́ alọ́ tàá nígbà yín gba tẹ́lẹ̀ náà ẹbí ṣetọ́ni náà tọ́ba jẹ́ pé

wọ́n ma sá fún ọ ẹ ńgbọ́ bá ní wọ́n máa kà sí lọ́rùn ọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́ ń sọ ẹ ọ̀rọ̀ tí gbéyàn wọ nánu òun náà lọ́dá gbogbo ẹ̀ ìtàn ni sọ náà ní fi subhanallah today alukur'an ni sè bó ló ti rọ̀ alọ́run ké ẹ̀rí kọ́kọ́lọ́kọ́ kí ti lọ ti kó lọ. ok àmọ́. àwọn fitan àwọn musiba àwọn ọ̀rọ̀ tí múni wọná rọrùn ẹ wò bí kálukú ṣe ń sọ ni. kódà sẹ́nu bá ti rọ alukóra níbà yóò tu lẹ̀ ní pé hmm, hmm, hmm, kòtí ìyá àsìkò tí màá kí ọ kù díẹ̀. títí dọ́wò tẹ̀bí bí gbogbo yẹn ṣe sọ náà tí kò sì mú kálukú lọ lọ́kọ̀. tẹ̀lé ìtumọ̀ sí pé tábà fẹ́ wà lìjẹ̀nà àwọn nǹkan tá a fẹ́ òní máa jẹ́ sábàbí téèyàn fi wà lìjẹ̀nà ẹnáwó sójú ọ̀nà ọlọ́run èèyàn mélòó lọ́rọ̀ lọ́rùn láti nà kọ̀ọ̀rọ̀ púpọ̀ nù wá lọ́rùn. àmọ́ tó bá ní gbogbo kálukú kọ́ àgbà sàrà olówó gan lọ́ngbà mi olówó gan lọ́ngbà mi tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé láti wà lẹ́jẹ̀ náà à ń bùkátà láti ṣiṣẹ́ a sì ń bùkátà láti kó fẹ́kùfẹ́ ọkàn wa níjànú fẹ́kùfẹ́ ń bẹ lọ́kàn kálukú wa ó ní ẹjẹ́ káfẹ́ ti tọ́lọ̀ an-nafsul ammaratu bis ẹ̀mí tí máa pè yẹn lọ di ṣàìdá ṣèbàjẹ́ ṣàìdá ṣèbàjẹ́ ó ní ẹjẹ́ káfẹ́ ṣètọ́lọ̀ torí di ilé ọdọ wọ̀ wá. anábì sallallahu alaihi wa látàrí pé ọgbà ìtọ́lọ̀ ní kọ́gbà ìmánì àwọn múmìnì tún lékún sí àwọn náà ń bùkátà ń ìmánì wọn lékún o àwùjọ o. àwùjọ wa nàìjíríà ó dọ̀tí gan o àwùjọ wa láfíríkà dọ̀tí gan o èèyàn ní mà àti kéèyàn bá mẹ̀sìn ọlọ ètò abanilọ́kànjẹ́ jù wọn náà ní kó àwọn àlù kan wà láyé káàmà bí sàkójúwe pé à àwọn sì ń gbìyànjú àwọn sì ń ṣe kínní àwọn náà wà nínú ìṣó wọ àwọn láti bàjẹ́ bíi tiwa kọ́lọ̀ ń kọ́ bá wa pin wọ́ọ̀ bàjẹ́ hàn kọ́ má jẹ́ kí ìbàjẹ́ ọ ráyè láwọn agbọn ibi tẹ́sìn ti wá ọmọ adì àpèjúwe kápèjúwe nítorí pé ìyẹn mú orí tọ́lọ̀ ń ṣe fún un kó tó fọwọ́ ara rẹ̀ pè bàjẹ́ tàbá wà níbi tó ṣe é pín àní rírì kórì àní ríwòkúwòwò oníkálukú wa nítorí dájú ni pé ẹni tí ọ̀fẹ́ fẹ́ yàwó ọ̀fẹ́ yàwó onídìí kan máa sìn ọ́ tó bá yẹ pé láwùjọ gbogbo àwọn obìnrin wọ́n wà muhtashimah ẹni tó ní tìjú tó bora rẹ̀ láti rí téèyàn ò lè láǹfààní àti rí awọ ara obìnrin láì jẹ́ kó fẹ́ yàwó wàláhì ọ̀pọ̀ aláìfẹ́fẹ́ yàwó ti fẹ́ yàwó nítorí pé ńgbà tí. ìdí rẹ bá lé lékulè tó rí kankan tó lè fìdí rẹ bọ bí kọ́ ọ blanketi lọ ọ padà ronú sọ̀rọ̀ ara rẹ̀ bàtà àwùjọ tó ti dọ̀tí tó jẹ́ pé à àníbi tó ti ń gbójú kíkọ́ ọ rírì kúrì èyí tó burú jùlọ ló tún dúró gbọ́dọ̀ ń gbójú subhanallah. so àwùjọ tó dọ̀tí yẹn ó ń kó bá wa gan kìí jẹ́ kí ọ̀gọ̀ọ̀rọ̀ wa kákọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kún kankan má àná wa dà sí má nìyí fẹ́ lékún àwùjọ dọ̀tí nípa àríkùrì ìríkùrì tá à ń rí ìwọ̀kuwọ̀ sọ ni eléyìí fáìlì tẹ́ tọ́jú pé bàbá ti kò ní tádàárọ̀ ni. nípa abẹ́sí sọ̀rọ̀ àwọn di pọ́ǹtọ́ tẹ́sí mọ̀ àwọn ò hórùmọ̀ kankan náà lọ́wọ́ kan ìdínú bàtà àwọn mùsùlùmí náà ń kọ́ ìtọ́pọ̀jù nínú wọn àwọn náà irú ròǹbòrùn yìí náà ni irú ròǹbòrùn ni wọn rò sọ ni gbogbo ẹ wà fún gbogbo dandan ni wọn gbé pamọ́ wọn fi ń tàwé rò. ajaja ah. láwọn ibi tí ti ń tajà tàḥadẹ̀t wàlà xarọ̀j ọlọ́gbọ́n ti wọ́n sọ dànù ẹ̀sẹ̀ bínú yàrá ọkọ rẹ̀ lọ́wọ́ tó wá nínú hadith tí ìyá wa Àìṣà allahu anha tó gbà wá kíkọ́ sóbìnrin kan bu aṣọ ẹ̀yẹn wò báwọn obìnrin ti wá ń bẹ́ wulẹ̀ ẹlòmíràn ọ̀hún ẹ̀ wulẹ̀ lọ́jà ni ẹsẹ̀ bínú lé ọkọ rẹ̀ lọ́wọ́ ẹlòmíì kọ́ mú lọ́wọ́ lára rẹ̀ ó rò tọmọ́ra ni torí pé ń tọ̀sán níta máńgò tí máa wá ń ta sọ́ńkọ́ subhanallah àjàjà kọ́ mo ti rọra sunkún káfẹ́ fọmọ lọ́mú yọ yọ yàn ń ta ni gbọ́lọ̀dì láàrin jà bọ́mọ bá tún adé pé tí ń mú kọ́ tí èsì ìbísí bí gbẹ̀ kọ́ àfa tó bá dọ́mọ dùbú sórí itan rẹ̀ lọ́jà tí máa ń rọ ọmọ lẹ́kọ̀ọ́ omi ò sí itan rẹ̀ débi pé ẹ̀fẹ̀ máa wò pátá rẹ̀ kàrámà wá dà àpọ́nlé àti ìtọ́lọ̀ kọ́ mi rẹ̀ wọ́n ní ẹ̀ ọgbẹ́ eléyìí nígbà tá à ti ń sáwọ́dì ẹ wá wo gbogbo òwòkúwò ìmánì ti fẹ́ lékún kò lè lékún Nigerian level ẹ wo bí àwọn obìnrin wọn gba ṣòkòtò mọ́ àwọn ọkùnrin lọ́wọ́ báyìí àwọn ọkùnrin ọ̀sán àbàrí ṣòkòtò rà mọ́ lọ́jà gbogbo ẹ̀ làwọn obìnrin ti rà báyìí ètò tí àwọn abáyàn lọ́kàn jẹ́ náà ní káwọn kan báyà mùsùlùmí ni wọ́n àmọ́ àwọn náà wá wọ ṣòkòtò gbogbo ó fún bámbá bámbá yóò fún dáìndáì wọ́n tún á rọ awọ bí t-shirt lé lórí wọ́n tún á fi bòrí jáńpé kan sí kò ní déjì ká lọ káà má tó má rẹ̀ bóyá mi pé mùsùlùmáàtì làwọn ẹni ṣé mùsùlùmáàtì náà ní ti múra báyìí ọlọ́ ọlọ́ wọ́n ní ẹ dákun ẹ má bu àwọn àwọn brothers náà ní kẹ́kẹ́ wọ́n nírú tó wù àwọn nìyẹn ní gbẹ̀yìn brothers <laughs> ẹ̀yin ni wọ́n ti rà mọ́ ọ wọ́n ní àwọn ẹni tó bá rí báyẹn ló máa ń wù yìí ń gbọ́ bẹ́ẹ̀ ẹ̀rí wọn ò lè dáhùn ee àwọn olùbí lẹ́ẹ̀fẹ̀ ṣe fọ́ọ̀nù lọ́jọ́ ayé wa di rúdúrúdú wa di rádaràdá débi wípé àwọn obìnrin tí ọba ti máa ń múra báwọn àwọn wá di ẹni tí wọ́n wá ń wò tí wọ́n fi rẹ́ẹ̀nì pé báwo ló fẹ́ múra bẹ́ẹ̀. táyé ti lajú ókè ọ̀làjú ni hò ọ̀làjú ni kárìn hò àwùrù omi ò tẹ̀ lọ wọ lẹ́gì lẹ́gì sì yẹn kọ́lọ̀ rẹ̀ wà dàbí kọ́lọ̀ àwọ̀ ara rẹ̀ lẹ́gì sì mara lọ́nà tó ti máa rí awọ ara rẹ̀ àti lẹ́gì ẹ̀ ní tètè pọ̀ wọ́sọ̀ àtọ̀wọ́ náà yóò wá gbé nihu níhòòhò ọmọlúwàbí òun náà wá ní gbọ́ yìí sọ yìí rẹ̀ wàá pọ̀ lọ́nà ah, ẹjọ́ mo ní kí n béèrè bí báyìí o ẹjọ́ ń fi ń pe làákà rí ìmúra ọ̀daràn tó ìmánì ti fẹ́ lé fún àkàràmọ̀kọ́mọ̀gbọ́ ní nàìjíríà tó ti kówó ní kálukú kà fún yìí tá a lẹni náà tí ilà mọ̀rọ́hìm ọ̀lọ́ àfẹnudọ́lọ̀ ń bá sọ. náà jẹ́ àtiwá yìí à pé ta ta lẹni náà tẹ́tẹ́ dánwò tí ò ní fè tó bá tán owó tán lówó wò yọ jàmbá olówó ni ẹ o yọ jàmbá tòbí kan tí ó pé tó ń bá tún gba tiẹ̀ kún tòun plus torí ẹ tí owó rẹ bá ti bọ́ sí lọ kó tó bọ́ sí lọ́wọ́ ni ọmọ abọ́ fi má nì sọ̀rọ̀ bí kò sọ ẹgbẹ́ gbàtẹ́yìn ti ṣe bísíǹsì yìí báyìí mo á ní bíi five million mo fẹ́ kẹ́ èlò ló pé five million ok nọ́mbà yẹn náà ò burú náà àfa tọ́ba ti bọ́ sí lọ́wọ́ tán inṣàlá ò ló kù ẹ dákun ọ̀rọ̀ owó yẹn gbé inṣàlá bó wa Inshallah, <laughs> inṣàlá o ti wá túmọ̀ sí pé onírúurú ẹgbà inṣàlá onírúurú ẹgbà inṣàlá onírúurú títí tí wọn ló bá mọ̀ túmọ̀ òwe tí ń pa fún ọ pé ah, ah àbí ń ṣáà láwọn yẹn túmọ̀ sí pé wọn ò ní sanwó ni. ìyẹn ni pé wọn náà gbọ́dọ̀ slack dépò kówó rẹ ọbọ sọ́wọ́ ẹlòmíì bí wọn ti bọ́ sọ́wọ́ ẹlòmíì jàǹbá ṣẹṣà nìyẹn o. akramakumullah ṣé máa fowó dán àwọn alfawat alfawat tán fi dán wọn wò fáwọn àbá àbá ṣé owó ń. kéèkì Ah, nǹkan si owó náà ẹ alẹ́fẹ̀ẹ́ràn hákòkò lẹ́nu kẹ́ ẹ bá ń ẹ ní bá ń náà ti di gbájú náà ti di four one nine tó ti eléyìí báyìí àwọn gan ti ti ti pè jàǹbá forí sẹ́kì gbogbo ọ̀nà táwọn náà fi gbowó lọ́wọ́ rẹ̀ ni ta ni wọ́n fẹ́ fowó dáwọ́ ní ìsìtú ọ̀pá síbẹ̀ yìí Nigeria nàìjíríà lẹ́wà síbẹ̀ gbọ́ oríṣiríṣi gbájú ẹ̀ tó wà nọ́mbà kan tí wọ́n máa pè fọ́ one nine sálùbáríkà ni èyí sálùbáríkà o nọ́mbà àdánwò nìyẹn ọlọ́run ọmọ ilé tí wọ́n kọ́ sí la ní nàìjà because this house is not for sale beware of four one nine àdánwò nọ́mbà nìyẹn kódà kó bá dé kalaba ọba bẹ́ẹ̀ tọ ọba tún dé mùgùnú tó ti fi ṣe ń dàrú tó ní ìsìn ó tún bá ń bẹ̀. adúpẹ́ fọlọ́n pé wọ́n kọrù lẹ́lẹ́ wọ́n rẹ̀ sílẹ̀ ó rí i pé gbogbo kọ́nà the way of kọ́ wà ní. sálẹ̀jọ bá wọ nàìjíríà tí ọmọ tún máa àwọn terminologies yẹn tẹ wá sàlàyé fún ìtumọ̀ rẹ̀ ni pé àwọn abánitalé tá a bẹ̀ wọ́n ta wọ́n pọ̀ bí o ó wá yóò ti kọ́kọ́ gbọ́ yóò wá sọ ok oh terrible oh surprising àbá tó bá tún rí lára lẹ́nu ó tún rí lára lẹ́nu kò yẹ kéèyàn pẹ́ ń lè wọ́n bá jẹ́ pé wọ́n kọ̀kọ̀ sẹ́ẹ̀lì tó lára olúwa rẹ̀ gan bí nàìjíríà ṣe rí nu ìmánì ti fẹ́ lékún ìmánì ò lè lékún nàìjíríà ń bì báyìí tí wọ́n bá ní wọ́n ṣe sùúrù. ọfẹ́ fẹ́yàwó ala sunnatillahi wa rasulih níbàámu pẹ̀lú àti ọlọ́run déédéé pẹ̀lú ẹ̀kọ́ tí Ànábì sallallahu alaihi wasallam fi wa ó rí fáwọn ọ̀rẹ́ rẹ̀ ó ti fi òpè kéèké ni ẹ tí wàá ní ọ̀sáàs nígbà tó yẹ òun ti fóbi méjì lóyún gba tí tó tiẹ̀ náà ti fẹ́ lékun ọlọ́rẹ̀ márùn gbogbo wọn ti fún obìnrin ìwọ nọ́mbà six àwọn sọ pé inṣàlọ nígbà ń bá rí sísà tó wù mí àwọn afẹ àdàsúnàtì láwọrọ sórí tó bá ti yọ àdàsúnàtì láwọrọ sórí. ìmánì tó fẹ́ lékun ó rí i pé wọ́n ti wọ́n náà jọ kan pé a ah, bá ti ti pé di olúwa náà ò ṣiṣẹ́ a ah, kémi náà ti ẹ̀sìn kan wò subhanallah ilaahu aláwọn kan wà wọ́n sì mú ọ̀rẹ́ wọn lọ́tà mo ní kí ló ṣe wọ́n ní torí pé gbogbo àwọn bá àwọn obìnrin sùn níbà sùn zìnnà ó nìkan ní kóra ni àwọn olùdíjẹ́ ìmọ̀ọ́nì ti fẹ́ lékún torí tọ́lọ̀ nàìjíríà ń bí wọ́n ń parọ́ mọ́lọ̀ wọ́n mánàbí Muhammad sallallahu alaihi ló àwọn jẹun bí àwọn tíátà gbogbo rọ wí sọ sọ sọ nítorí àdúró ti lékún lékún kò lè lékún wọ́n lè sọ pé ka yàtìn ẹlẹ́sẹ̀ kan ṣe àwọn gbẹ́sẹ̀ kan kí ẹsẹ̀ kan wà lọ ẹ wá wá dúró ayà tó wà nù yàtìn òsì gbọ́dọ̀ ṣe fífi èyí tó gbé sókè náà ẹ dákun ẹ ìmánì ti fẹ́ lékún wọ́n lè sọ ẹkẹ náà àtẹ̀yìn onífífa dúró ẹkẹ náà àtẹ̀yìn náà ẹlẹ́rìn subhanallah ìmánì ti fẹ́ lékún wọ́n àtàwọn ẹni tí ń fẹ́ yẹn bá ti ìmánì ò lè lékún ìmọ̀lì ti fẹ́ lékún ní nàìjíríà tó jẹ́ pé wọ́n ń pààyàn pakúpa wọ́n ń pààyàn pakúpa níbi báyìí ìmọ̀lì ti fẹ́ lékún àwọn ẹrú ọlọ́ tí wọ́n mọ́wọ́ tí wọ́n mẹ́sẹ̀ àwọn kankan lè yáwó abá wọn láàrin olùgbàjọ́ sílẹ̀ má wọ́n sì ti fẹ̀yìn èèyàn bíi ọgọ́rùn-ún méjì lélẹ̀ tọ́jà pé àwọn ti lọ ọ̀run àrèmábọ̀ lórí ẹ̀ṣẹ̀ tí wọ́n mọ́wọ́ tí wọ́n mẹ́sẹ̀ wọ́n bá ọ̀tẹ̀ ẹ̀ṣẹ̀ náà tó ìwọ̀ wọn ní kọ́ ọgbẹ̀mí wọn ìmánì tẹ́tẹ́ lé lórílẹ̀‐èdè tó ṣe é pé bàbá ń tíráàbù lọ́sàn-án à nífọ̀kànbalẹ̀ bàbá tún tíráàbù lóru à nífọ̀kànbalẹ̀ àbí òye wa ẹ̀yin tíráàbù lóru pé kẹ́lẹ́ tètè débẹ̀ kẹ́sì tẹ́sì láàrọ̀ kẹ́tún máa bọ̀ ńgbà tílẹ̀ bá tún fi sú àwọn kan ti ń retí wọn bá kidnap yín àfa láì ṣe tòlótòló wọ́n sì jí gbogbo èèyàn kó láàyè wọ́n á ní ọ́yá ẹsẹ̀ bọ́yá ẹran iléyà la fẹ́ rà wípé ìwọ bó ṣe tóbi yìí ten million ọgbọ̀n lẹ̀ ìwọ tóbi tó tán nine million ìwọ kuma eight ah, ah àwọn obìnrin la ẹ lọ́kùn yín báyìí ṣe fẹ́ lékun ìlú ọ̀dájú burúkú la wà mí wọ́n wá negotiate wọ́n negotiate lórí àwọn ọmọlúwàbí kan pẹ̀lú àwọn ọ̀daràn wọ́n ní kó máa pe àwọn èèyàn wọn wọn á negotiate títí títí wọn fi ní ọdọ àkókòrò nígbà tó tẹ̀ tí wọ́n á hàn kó lóṣù nìyẹn ló wà rí àwọn ẹni tó kí láyà mú hmm, kòkòrò kò lè dín one kobo sí half million ah, ah, owó kínni a sì níjọba ìmánì ti fẹ́ lékún tẹ̀wọ̀n kí ni ẹni tí wọ́n mú un náà oní ọmọ ronú kó ọ̀ràn ro ìmánì báwo ọ̀rọ̀ ìmánì kílẹ̀ ń bó ń sọ <laughs> tó ń bá fi lè gbé ìbọn dọ́tún bá yọ sílẹ̀ yẹn gbogbo wọn máa gbà ìmánì ò lè lékún bá ti pọ̀ ọ̀daràn tó wá jiyàn pé kẹ́tù máa wo òun tó wá lò ń olórí ni ẹ̀yin tẹ̀ bá ń gbé half yẹn láti wá gba àwọn èèyàn yín rọ̀ yín pé ẹ má àwọn wọ́n tún wá ní arọ̀yìn o ẹ mọ́ fòrò rìn o torí àwọn dánadáná ń bẹ lọ́nà lóru o subhanallahi alazim ìmánì ti fẹ́ nígbà tó ṣe gbogbo oríṣiríṣi wọ́n jẹ́ ọmọ gbé wọ́n pààyàn kan ṣe ti ò lè torí àfi ká máa rántí wa yìí àdúrà torí nǹkan tí à ń sọ yóò bá ti sọ wọn kọ́nà máa fi sọ ẹ̀sọ́ wa nǹkan ṣẹlẹ̀ ní nàìjíríà yìí eléyìí tó lè gba ìmánì àwọn èèyàn jẹ nǹkan púpọ̀ títí ń ṣẹlẹ̀ yìí báyìí àfi ká kọ̀ ládùá torí ọ̀rọ̀ ìjọba ìjọba kan ìjọba ń gan bí òkú ni kò dá kan mà kò rí kan ṣe because ó dàbí ègbìnrin ọ̀tẹ̀ ni wọ́n ní bá a ṣe ń pa kan lọ̀kan rú nígbà tó bá ní ẹ ẹ bóyá delta ni bàbá ti yanjú niger delta àwọn kan máa tún gbé wàhálà dìde ní mọ̀ngònú ọ̀dà ẹ̀yin tọ́jà ẹ̀ tún lọ mọ̀ngònú ẹ̀ tún sọ kínní kan àwọn kan tún sọ pé Biafra state wọ́n tún dá lọ sí south east gbàtẹ́ bá dá lọ sí south east àwọn kan tún láwọn pààyàn Benue tọ́ba tún ti lọ Benue ẹ̀ wọ́n kínní kan àwọn kan tún pé Birnin Gwari tọ́ba tún dé Birnin àwọn kan tún ní Zamfara nígbà máa ṣe kiri kọ àwọn fún filató lọ yá báyìí ah ah inna lillahi wa inna ilayhi raji'un wàláhi ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí fà dùà yìí fà dùà wọ́n lè máa tìran rẹ̀ má gbogbo ń tó wù wọn o but gbogbo ẹ̀ túmọ̀ sí pé ìjọba ò ṣe ń tọ́ ẹ̀ kó ṣe nítorí pé nísìnyí ìjọba lè sọ pé àwọn ẹni tí ń pààyàn àwọn olóṣèlú àwọn olóṣèlú àwọn olóṣèlú náà wá pé. tó ọba da ọkọ wọn adé kọ mọ àlè ni wọn o wọn rò wa aha torí wọn ní olúgbọngbọn àrẹsà náà gbọ sẹmọ wọn gbọn sọ fún àwọn olóṣèlú kí ló olóṣèlú náà sọ tó ọba dá ọkọ àwọn olóṣèlú tó fún tó ẹ sọ pé àwọn ẹni tí ń kó nǹkan ogun wọlé láti òkèèrè ni láti Libya àwọn tó kó wọlé ta lọ́ba wí ìjọba náà lọ́ba táwa ni wọ́n fi sí ẹnubodè síbẹ̀ yìí wá dẹ́jẹ̀ ni àbí ẹ̀kọ́ ni ṣé ìwọ ni wọ́n wá bá wí nísìnyí pé wọlé ìwọ gẹ́gẹ́ bíi ta wọ́n ti tiẹ̀ ni wọ́n wá ok kí ń wo ọ̀ràn tán fi wọlé ọ̀rọ̀ yóò you, you don't need to be saying rubbish nítorí pé tí wọ́n bá ṣe ń tọ́ ẹ kó o ṣe tí ẹnu bodè ọ wà ń sisi ni wọ́n sọ pé olóṣèlú kan kò sí émú ni eléyìí náà ń pè ní campaign after election tó wúlò kò wúlò tó ti báwọ̀ faramẹ́ election ojú yọ akànkòwe ni o so nítorí di eléyìí báyìí ó túmọ̀ sí pé ọ̀rọ̀ orílẹ̀-èdè wa ń gbádùn àwọ̀ láàyè torí tẹ̀mí bá dàgùn láti tí wọ́n bá dàgùn láti aburú yẹn ń ràn tó bá shift kó lórí ẹnìkan ọlọ́run ló mọ ẹni tó tún ti pọ́ sí lórí lálẹ́ yìí kọ́lọ́run bá wa tún ṣe a nídìí àdúrà gidigidi ká má gbàgbé pé ibi táwa ń gbé ni ní tí wọn kàn gba lérò ní pípẹ́ lọ́wọ́n ṣẹlẹ̀ burúkú burúkú burúkú burúkú yìí ìmánì è lékún ìmánì kì í lékún nítorí pé àwọn èèyàn máa tọ̀ dájú ni ẹni tó máa fi nǹkan ṣe náà máa wò kó wọn ràn ró so ìmánì sì túmọ̀ sí pé kí n máa fẹ́ fún ọmọ làkejì mi irun tèmi fẹ́ sórí ara mi jẹ́mi kẹ́ni tó ti ọmọ làkejì ń kà tẹ́lẹ̀ náà kò ní ìmánì ìwọ náà sọ wá ṣe níkà tí wọn náà bá ń ronú pọ́ ọ̀ràn ro ìmánì dà kò sí ìmánì bẹ̀ àbúrò gbogbo ìgbà ẹ má gbogbo tí fẹ́ bá ti bọ́ kúkú sá lọ ni sá lọ àwọn ẹ̀gbọ́n àtàbúrò rẹ mú wọn lọ àmọ́ tí wọ́n gbé wọn nìkan lọ́ọ̀bà sá lọ ó tí ì sá lọ ó tí ì sá lọ tẹ bá tún sá lọ náà kankan gbélé yín lọ torí àti kọ́lé lókèrè òyìnbí tó bá tọ̀ ń tọ́lọ́ dànù ẹ̀ẹ́n tó torí ẹ̀ tó bá tún sá lọ náà kọ́ mú kẹ̀kẹ́ tó fi fọ ìkórìíra dànù bọ́ bá dọ̀ torí pé bàbá ti dé lu òkèrè tàbí dé lu gbogbo yẹn ọmọ kórìíra rẹ ni àyàfi tó ìbá tiwájú ń wa ká kò sí sẹ́tọ́ ọmọ ẹsẹ̀ kò sí bó ti ga tó wàláì wọn máa discriminate rẹ náà wọn ní fẹ́ rí ọ wọn bá jẹ́ pé tí o bá sí wọn bí sẹ́yìn ò ní lọ déédéé rí pé gbogbo èèyàn kórìíra rẹ náà what they are simply telling you is that wọn náà padà sí country rẹ kọ lọ tún tiẹ̀ sí tó ń torí ẹ̀ bó la kò síbi tá àwọn sọ̀hábà wọ́n gbà fún anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n sì gbà fọ́lọ́ wọn bá ṣáájú àwọn nǹkan tọ́lọ̀ wọn bá bá ní kí wọ́n ṣe kódà kó ti gbé ẹ̀mí kọ̀ wọ́n máa ṣe kutiba alaykum al-qital wa huwa kurhun lakum wa asa an takrahu shay'an wa huwa khayrun lakum wa asa an tuhibbu shay'an wa huwa sharrun lakum wallahu ya'lamu wa antum la ta'lamun ọlọ́run la ṣe ogun jíjà a ṣe lọ́rùn àyàn lẹ́yìn lórí tó ń tipẹ́ kọ́ ọkàn yín kọ́ ọkàn yín ọ̀fẹ́ à ogun ẹsẹ̀rẹ́ o torí ẹ̀ náà ti ń pa lówe pé téèyàn bá jẹ́ arọ tó ti torí kó ń lójú òun á nímú òun á dìtẹ̀ pé kó gun ó dé tó sẹ́nu pé tó gun bá dé ẹni tó lẹ́sẹ̀ gan ọba lọ lọ́pọ̀lọpọ̀ kí á la rọ́ òfìta ó ní òun àti afọ́jú làwọn máa ṣe afọ́jú máa yá ojú tó ń lò òun yá ìṣe afọ́jú lò ok ìwọ tó lẹ́sẹ̀ tó lójú lọ́pọ̀lọpọ̀ ogún mú yàn lọ báwo wá ni afọ́jú tí wọ́n máa ṣẹ̀ṣẹ̀ sọ fún ọ̀tún ní kọ́ gbà mọ́gbòsì àwọn olórí ibú yẹn mẹ́mẹ́ àwọn kìnnì kan mẹ́mẹ́ ẹ̀sẹ̀ <laughs> bóòlù tí wọ́n fẹ́ ṣe ọ̀dájú kọ́ bá ọ̀tẹ̀ yẹn lọ onílàákàkì bẹ́ẹ̀ kó gun kan dé nítorí pé ẹ̀rí gbéga nínú òfin ẹ̀sìn Islam anábì sallallahu alaihi wasallam ni la tatamannaw liqa al-adu was'alu Allah al-'afiyah ẹ má máa ran kà pé kakọlura pẹ̀lú ọ̀tá sí gbogbo ẹ̀ kákìtà pẹ́ ta sí kálukọ́ mọ́ ẹ̀ kíni ó lè jẹ́ kẹ́nu sàárè ló ti máa sọ yìí nígbà tó wọ́n bá bọ̀ torí ẹ̀ ẹni tó ní làákà ìké bẹ́ẹ̀ lọ́n pé kó gun tó bá sàrà ìgbìdá tó sì bá ṣe lè ṣe ìgbà náà yìí ọlọ́run sokun jíjà lọ́rùn ẹ̀ lórí ẹ̀sìn kórìíra rẹ̀ ó ṣe ti ká kórìíra kankan kọjú orí fún yín àìmọye ní kẹsẹ̀ ti fẹ́ràn tó jẹ́ aburú fún yín ṣe bọ́lọ̀ lọ́mọ ẹ̀yìn ọ̀mọ torí ẹ̀ akramakumullah àwọn sàhábà gbà fọlọ̀ iná ní islam fi débi wàláì tí wọn bá gbà fọlọ̀ islam ò ní débi ẹ wogun kìí ṣeré wọn fẹ̀mí wọn lẹ̀ fi dúkìá wọn lẹ̀ torí kí islam ó lè bá a lọ wájú ebi wájú náà lọ lọ tó fi dọdọ wa ń bì báyìí tí ó bá yẹ pé gbogbo obstacle obstacle obstacle yẹn àwọn òmùkú lọ́nà bó ní islam fẹ́ débi kò ní débi láéláé tó radiyallahu anhu ọlọ́wọ́n bá kọ́ bá yọ́nú sáwọn sàhábà wọ́n fi ẹ̀mí wọn lẹ̀ wọ́n fi dúkìá wọn lẹ̀ wọ́n ṣe gbogbo ntẹ́mi kọ̀ wọ́n ṣe gbogbo ntẹ́mi ọ̀fẹ́ torí kẹ́sì islam ó lè lọ àlọ́wájú lọ́jọ́ tán jagun bàdàn nígbà tí yóò nọ́mbà àwọn kèfèrí ti ń lọ bí one thousand lánàá fi tiri pé dájú sáká àbátìjà wa ìjọ ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn ń wò mìíràn ni ẹ sọ̀rọ̀ à àwọn muhajirun àwọn ń sọ̀rọ̀ à wọn bá ti dìjà ó dìjà náà nù tó bá filé wa lè fọ náà nàìjíríà ẹsẹ islam tó wá jà nínú ká kọ́lọ́ wọn ràn wá sí ká borí wọn àbí kí wọ́n pa wá ká lọ sí àlùjánnà ẹ sọ̀rọ̀ ní kálukú tó àwọn muhajirun wọn sà sọ̀rọ̀. ẹ̀yin èèyàn sọ̀rọ̀ ni náà nìkan bá ní àbáwọ̀ alẹ́ ń bá wí ni àwọn ará Madina bẹ́ẹ̀ ni iyyakum a'ni ẹ̀yin náà mọ̀ gbà tó bẹ́ẹ̀ ni Sa'ad ibn Mu'adh lọ́bọ̀ wájú ó ní àwa wọ́n lérò pé níta àtijọ́ kọ́ lásọ yí rẹ kó tó di pọ̀ wá Madina iná làásẹ̀kù lórí torí jọ sọ ni pé sáà nàbí bá fi lè nínú Madina yẹn tó bá ké bẹ́ẹ̀ lè wúńbọ̀ wá bá àwọn dáàbò bò pẹ̀lú táwọn máa fi dáàbò bò ọmọ àtìyàwó àwọn oníjẹ́ káàbùrò ṣe sẹ́mi pé wọ́n sọ pé àyàfi wọ́n sọ pé àti òde Madina náà ibi tí èsè Madina ah, hàn wọ́n sọ pé nu Madina anábì wọn ò fi tọ́ àti nu Madina mọ́ báyìí bá dùrù láwọ̀ tí gbogbo àǹsọ̀rù bá ti padà èèyàn mélòó ni ó kù. torí ẹ̀ abáwọn ẹ̀ bá ẹ̀yin gan ni wọ́n bá wù Sa'ad èyí bá ti torí ikú rẹ̀ mì ó ní tó bá jẹ́ alọba àlọ́ bá gbà lérò ni Sa'ad ibn Ubadah ọ̀nà sọ̀rọ̀ àwọn olórí Aws àti Khazraj tó bá bá gbà lérò má lérò yìí pé kọ àkọọ́lẹ̀ rẹ̀ ń jọ sí náà o lórí wa o á dáàbò Madina ìyẹn ni Madina so àwọn ọ̀dà àbùkù wọn níbi kíbi tẹ́wù bá ń gbà bọ̀ àti pé pàpà gan kò síbi tó kó àwọ̀ tàṣàkó lẹ́yìn rẹ̀ àwọ̀ ò wá ní sọ fún ọ báwọn ọmọ Israẹli ṣe sọ fún anabi Musa o pé idhaba anta wa rabbuka faqatila inna hauna qa'idun ìwọ àtọ́lọ́rin lọ bá wọn jà bẹ́ẹ̀ bá gorí ẹ̀ bá wa ń bì à dé ṣùgbọ́n táwọn sọ fún wa ni pé. اذهب أنت وربك فقاتلا إنا معكما مقاتلون ìwọ àtolúwa rẹ lọ bá wọn jà wa náà ń bẹ pẹ̀lú yín àbá wọn jà tó ẹ wo ibẹ̀ ẹlòmíì kú ọnà àwọn sùnmù wọn àdágbére kú fáwọn ìyàwó wọn kódà wọn dágbére fáwọn lọ́jà àwọn àwọn sọ̀hábà yìí wọ́n gbọ́rọ̀ sanabi Muhammad sallallahu alaihi mẹ́rin inu gbogbo tí wọ́n fẹ́ gbogbo tí wọ́n kọ̀ wọn fi lékun sí. ẹ fowó yín rántí bá gbogbo dúkìá Abubakar ló gbé wá Umar sì gbé dàjì lérò pé òun Abubakar lónìí dúkìá tèmi ni náà lè gbé dàjì taba wí tán òní náwó ju okay this is the last final chance afa nígbà tí kálukú kó tiẹ̀ dálẹ̀ báwo ni tí wọ́n gbé ti dẹnu dúkìá ó gbogbo dúkìá mi wọ́n Umar kọ́ ó ah ní bàbá yìí ti má ni ó dẹ́kun fún ìyàwó àtọmọ rẹ̀ wà wọ́n kan tó wa àtànábì kò ẹ̀dá kù táwa lè ṣe bẹ́ẹ̀ ṣẹbẹ́ yìí ní sẹ́wọ́n ní kẹ́kọ̀ọ́ owó dá sí tọ́lọ́ ọmọ dọ́gbọ́n ta nínú àpò ni ọmọ kan ó sì ti mọ bí gbogbo tákàdá kọ̀ọ̀kan ṣe rí èyí tí bá ti sùn èyí tí ń dátọ́ dàbí rọ́bà kálukú á ti máa rú owó tọ́ sí àbí ẹ̀kọ́ ni mórímórí nù èyí tó tún dátọ́ tẹ̀lé tẹ́tẹ́ náírà nù àbí ẹ̀kọ́ ni kó tó wá san bóyá tàbá bà lé wa. subhanallah ẹ wá wọ àwọn sàhábà gbogbo dúkìá rẹ̀ lẹ́yìn kan bá dẹ́rù ẹ̀ wò sẹ́yìn ọ̀sọ̀ kórìí rẹ pé wọ́n láwọn kan wá wá ràn lọ́wọ́ níbi kan ẹnìkan wá ní fifty thousand lápò ẹ̀ràn wá lọ́jọ́ mẹ́rin wá lọ kálukú á mú five naira ten naira lẹ́yìn bá wò pé kò sí nǹkan kan lọ́ba mú ten thousand nínú fifteen lọ́ba kó fún un a irú yín lọ́yọ̀ kọ́ pọ̀ láyè ó ń tì bá lọ wọ́n bá tún wà ń bò yìí ẹnìkan tó tọrọ ọ̀rọ̀ lọ́wọ́ ó tún mú ten thousand nù èlò ló kù mà nínú fọ́ọ̀tì tó kù okùn táàtì nígbà táwọn fámìlì rẹ̀ gbọ́ orí eléyìí ti dàrú <laughs> nígbà tí Abubakar wa gbé gbogbo dúkìá rẹ̀ kílẹ̀ sọ̀ ń parí ìgbà tí Umar gbé dàjì dúkìá rẹ̀ tó gbé kalẹ̀ fẹsẹ̀ ọ̀lọ̀ torí ẹ̀ kọ́mọkọ́mọ lọ ó wù àwa náà kékeré má nìwọ lẹ́kùn ṣùgbọ́n ìjẹ́ gbogbo ala ṣe tí jẹ́ kí má nyọ̀wọ́ lé tó kí kálukú wọ́n bira rẹ̀ léèrè ó wu gbogbo wa láti jẹ́ ní ọmọ tẹ̀lé tọ́lọ̀ tẹ̀lé tànà bí sallallahu alaihi wa sallam ṣùgbọ́n ṣe gbogbo wa láì kíyèsí táwọn èèyàn sọ tẹ́bátì mọ̀ fẹ́ máa kíyèsí táwọn èèyàn sọ kò dájú tẹ̀lé tọ́lọ̀ kò dájú tẹ̀lé tànà bí torí pé àwọn tó pọ̀ jù nínú àwọn èèyàn náà tẹ́lẹ̀ àwọn ètò àlejò lọ fún ètò àlejò ànábì sallallahu alaihi wasallam kí wọ́n á ní wọ́n sọ́jà lọ́dọ̀ mi ó túmọ̀ sí pé mi náà ní tẹ̀lé tọ́lọ́ mánu èmi tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam náà kò sígbà tó mi yẹn rí kọ́mọ̀ sùn kọ́dà tó fi dórí ayé àwọn sàhábà gbàtú gbogbo ẹni tí ó bá ti tẹ̀sí ọ náà kò ní wọ ẹni bọ́dì kò bá jẹ́ ayé sọ ábí lọ wá àbáyé dáhà ti ẹ̀wá o sì nídìí láti máa polongo fáwọn pé mo ṣe nǹkan báyìí mo ṣe nǹkan báyìí àfi tó bá gbọ́dọ̀ wọn ló ti wá ládàá àfi tó bá gbọ́dọ̀ wọn ló ti wá ládàá torí ẹ̀ náà la sọ pé ẹ jẹ́ ká gbìyànjú láti máa ná owó wa sẹ́sìn ọlọ́ ká máa nára sẹ́sìn ọlọ́ káwọn náà gbìyànjú láti jẹ́ ohun èlò rere fún lọ́síwájú ẹ̀sìn Islam ká ti ń torí ọlọ́ ká má ti ń torí àwọn èèyàn àwọn èèyàn dúpẹ́ wọn ò dúpẹ́ tọ́lọ̀ bá ti dúpẹ́ fún wa ó ti tó wa kóore wa mọ́ tàbí tàwọn olóṣèlú àwọn olóṣèlú gbogbo táwọn bá ti ṣe àwọn fi ń polongo ni àwọn fi ń polongo ni àmọ́ àwa ń tiwa kí náà wá àwọn wa ládàá lọ́dọ̀ lọ ọlọ́run bá kọ́ máa dùn wá ní ládàá ọlọ́run kó lò wá fún ìlọsíwájú ẹ̀sìn rẹ̀ kó lò wá fún àgbéga sunnah nabi muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run bá kó forí jìn àwọn káwọ̀ tó kú kó forí jìn wa lẹ́yìn ikú wa kó sànù wa tó bá di lọ́la bí ndàlùkìyàmù subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.